ṣùgbọ́n so àwọn eléyìí ni à ń pè wọ́n ní dáàkì so àwọn yẹn irú wọn ni a bá ní bí atábàtú dáàkìlà irú wọn náà tún la bá ní ní nọ́mbà twelve wọ́n ti pa níbẹ̀rẹ̀ wọ́n ṣí ilẹ̀ níparí ẹ má gbàgbé pé ọ̀tún láti bẹ̀rẹ̀ sí ọ̀tún la fi ṣe ìbẹ̀rẹ̀ òsì la fi ṣe ìparí so dáàkì lélẹ́yìn náà eléyìí náà dáàkì ni wọ́n ti pa níbi wọ́n ṣí ilẹ̀ níparí irú rẹ̀ náà tún rèé àwọn odù tá à ń pè ní dákìl nìyẹn lẹ́yìn náà a ní àwọn kan tá a pè ní kárìjì àwọn kárìjì yẹn ṣíṣílẹ̀ ní ìbẹ̀rẹ̀ wọn yóò wà ìsàlẹ̀ wọn yóò wà wà ní títí pa yẹn ni pé ìbẹ̀rẹ̀ yóò jẹ́ dọ́ọ̀tì kan eh, eh, dọ́ọ̀tì wóró ẹyọ kan ní ìbẹ̀rẹ̀ lókè méjì ni ó wà wà ní ìsàlẹ̀ eléyìí ní kárìjì ni ó wà nípò pé ká sọ pé wọ́n ṣí ilẹ̀ wọ́n ṣí sílẹ̀ aha so irú rẹ̀ ló wà nọ́mbà two yìí kárìjì lélẹ̀ wọ́n lè má fi kárìjì kún orúkọ rẹ̀ àmọ́ àwa gbọ́dọ̀ mọ̀ wípé kárìjì ni nítorí pé tá a bá padà dé àwọn abala kan níwájú a máa sọ fún yín wípé ẹ̀wọ̀n tó jẹ́ kárìjì ń bẹ̀ kẹfà jáde kẹ má wàá wò yí pé a ah, ṣe bí wọ́n sọ wá pé dọ́ ìkì lórúkọ kínní wọn fi kárìjì kún orúkọ rẹ̀ kárìjì ìgbà míì wọ́n lè má fi kún orúkọ ṣákìlù kó sì jẹ́ pé kárìjì ni ṣákìlù náà so àwa gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ irú rẹ̀ náà ni èyí tá a tún bá ní nọ́mbà nine ẹ wò nísìnyí ojú ẹyọ kan ní ẹ̀yìn dọ́ọ̀tì ẹyọ kan ní ìkànmọ́sí kan ìkànmọ́sí méjì rèé níparí so ó wà ní ṣíṣí ilẹ̀ nìyẹn kárìjì nìyẹn kárìjì nìyẹn irú rẹ̀ náà ló wà nọ́mbà fourteen yìí ìdí nìyẹn tó fi pé lé ní kọ́bdù kárìjì kọ́bdù kárìjì lórúkọ nọ́mbà fourteen yìí ó wà ní ṣíṣí ilẹ̀ nù. ẹ àwọn ìran ẹlẹ́ẹ̀kẹta àbí ìran ẹlẹ́ẹ̀kejì ìràgbé ìran alákọ̀ọ́kọ́ bí ìran alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ la pe ìpín eléyìí ni ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn èyí tó ṣe wípé ní kodò yóò fún wa ní irúfẹ́ ṣákìlù míì ihun tó sì bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ náà ni irú rẹ̀ náà ni yóò parí tó yẹ pé dọ́ọ̀tì ẹyọ̀kan ló bẹ̀rẹ̀ dọ́ọ̀tì ẹyọ̀kan náà ni yóò wà ní ìparí so irú àwọn eléyìí ni a pè wọ́n ní munkoli èèbó rẹ̀ ní flip figure àwọn eléyìí ni inú àwọn ṣùrùtù májẹ̀mú tó dé wọn ni pé tá a bá sorí ẹ̀ kodò ni ó gbọ́dọ̀ fún wa ní ṣákàlì mi kò gbọ́dọ̀ fún wa ní òun náà mọ́ so irú àwọn eléyìí lábá ní nọ́mbà one yìí irú wọn náà lábá ní nọ́mbà four yìí irú wọn náà lábá ní nọ́mbà five àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àlàyé tá à ń ṣe látẹ̀kànnì á tún wá ṣe àlàyé wípé ní ṣe rí àwọn ṣákìlì tó bá jẹ́ dákì ṣákàlì tí ó jẹ́ wípé wọ́n aṣọ wípé wọ́n tì í pa òkè wà ní ọmọ méjì ìsàlẹ̀ wà ní ọmọ ẹyọ kan irú àwọn ṣákàlì bẹ́ẹ̀ wọ́n a máa jẹ́ ṣákàlì dáadáa ní ìgbà tí ó bá jẹ́ wípé à ń retí láti gba nǹkan kan à ń retí ìró ọ̀rọ̀ kan à ń retí ìròyìn àìdùnnú kan à á fẹ́ gba nǹkan kan bí owó àbí iṣẹ́ àbí nǹkan kan míì tàbí a tilẹ̀ ń wá kí ẹnìkan wọnú ayé wa nípa kó fẹ́ràn wa tàbí kó fẹ́ wa tá a bá ti bárú àwọn èyí tó jẹ́ wípé wọ́n tì lókè wọ́n ṣì nísàlẹ̀ nǹkan náà fẹ́ wọlé nù. àmọ́ tó wáyé pé n tí ó ṣí ẹnu sílẹ̀ tí wọ́n ṣí ilẹ̀ lẹ́nu lókè láàrí kò dáa tó nù tó bá jẹ́ wípé à ń wá ìtúsílẹ̀ àbí a aláàárá aláàárẹ̀ kó yá tá a bá rí èyí tí ó wà ní ṣíṣí ìyẹn ni pé carriage ń túmọ̀ sí pé tí ń ṣe ẹni yẹn yóò lọ yóò padà kó ní ara rẹ̀ carriage yóò jáde àìpẹ́ alẹ́ wọn náà ni yóò bọ̀ yóò bọ̀ nínú ìgbèkùn so bí a ti máa ń mọ àwọn làákàyè tí a fi máa ń mọ ìtumọ̀ nìyẹn so náà láti ń kọ́ ní day one yẹn ibi tí wọ́n kò ká mẹ́nubà òun náà ni àwọn ìran tó ṣe wípé ní bá a bá ju ọ̀bẹ sókè nígbàgbà ìpẹlẹbẹ náà ní fi délẹ̀. The third category are the fixed figures. Another classification now, the, the fixed figures or permanent figures. The permanent figures, also known as fixed. So this in Arabic is called sabit. Sabit. That is the, the, the, name, the term, the term you use for it in Arabic. No, no, what we have carried and dark together on a spread. No, don't <clears throat> that question, you may not be able to understand clearly at this stage. So now, Savits, the permanent figures, Savits, Savits, the permanent figures. So for a permanent figure, no matter how turning you do, okay, you still end up getting the same figure. That is one condition. So it begins with the same digits and ends at the same digits. If it is beginning with one, it is one. It begins with zero, it ends with zero. So that is a permanent figure for you. It begins and ends with same bits, okay? And second condition is if formed, the figure remains unchanged. That's why they call it fixed. If you turn it, it remains unchanged. No matter how turning you do, if like turn it one million times, it remains unchanged. So examples are what you are looking at. So the fixed figures are four. yeah. four fixed or permanent figures. Four, yeah. This is an example, and this is also another one. So we have four. One, two, three, four. This one is called jama in Arabic. The Latin call it populus. So it is a collection of gathering of many people, okay? This 1001 is called UCLA, also called, it is also called Shakav, UCLA. The um, Latin calls this, um, it means prison. So uh, they call it, um, I can't, uh, casa, yeah, Casa. So it means prison. Somebody was chatting me last night. Ask they call it prison. Um, one thing is the name given to each of the figures does not correspond with the meaning of the, the I mean, it doesn't correspond with the with the beats you have. Because the person is trying to use logic that are the names derived? The names are not derived. Please. The names are not derived. It's not that the way the figures looks or appears and the name, they have a correlation. No, I don't believe they have a correlation. The names are, are, they are like, how can I call it? Just like when somebody is asking you why is A called A, why is B called B? Why is D called D? Why is letter E called letter E? Is it because of the way they write it? No. You can see that nobody can explain that. <laughs> nobody can explain it. So the, the name of a figure and the way the figure is write, written, nothing to correlate. So just know the name, pick up the name like that. No questioning about the names and how the figures is written. So this one is called ijitima, populus. I mean, uh, conjunction in Latin. This is conjunction.